مثلهم مثل أكل يدعون مثلهم كمثل الذي استوقد نارا وما كايرا سكن زمنا يقول لي رجع بكامل يتم كامل نار أيوة كامل نار هذا أنا تين واقعا استوقد نارا وهي كمثل قول استوقد نارا أي نوع من جهة نارا ìrọ̀ ọkà máa yọ ọ̀rọ̀ fara yọ̀rọ̀ sọmọdé sọmọdé kéde fara sọlọ́mà àbọ̀ àti máa hà lọ́hùn máa hà lọ́hùn nínú rìn sọmọdé rẹ̀ kàdá àbọ̀ lọ́wọ́ bì náà rìn níbi sọ́kà ìwà oníbi títí wọn ní gẹ̀rọ ìgbèrè kó ìdíje ní àbáyọ̀ sọmọdé sì kó lóore náà wọ́n tó lánàá. don ina haza biyu yiri ne da duba na hita na tura ẹni rẹ̀ ọ̀nà kàwé nà rẹ̀ wá kó ìdílọ́tì ní ìmọ̀lùkì nà ẹ̀mẹ́ ọ̀nà kàwé ọ̀gbìn nà bẹ́ẹ̀ kó ọ̀hún náà nà máa nà fún tóbi na ọ̀dín nà ó lọ́dọ̀ tó mọ̀ mọ̀ náà kó ìnira mi. náà wọ́n lè fún àkàrí nìkó àwọn ọmọ lọ́wọ́ bá ka fàlámà àbọ̀ àmàhàlọ́hù záàbàlọ́hù bìnnìrì kó níwọ̀n yẹn láka bìnnìrì yìí because àmìlá rẹ̀ bọ̀ kí ẹ yẹ záàbàlọ́hù bìnnìrì àrùn ìjọba ọ̀rọ̀ rẹ̀ ẹ̀yẹ́ ti ká òkú. ọ̀gbọ́n mi wà tọ́lọ́pàá. فلما أضاعت بيضك فلما أنارت إيه هو ملك يدك شو ملك الضوء الضوء لايت نور لايت أي ضوء ضوء أي لايت أي نور نور لايت أي تبي كو ملك فلما أضاءت أضاءت ملك يدك جرى اللايت طبعا بالضوء ذهب الله هو ذاك بضوئهم لمن ذهب الله بنورهم الضوء النور جنبا نبا الضوء أمامه في الضوء تجد بالنور أي أن انري اوه جنبا نبا اي قول من تكاتين قرآن So meaning, if you remember your prayer right now, it should be bigger than what over. America. هو الذي جعل الشمس ضياء والقمر نورا مثل تساوي يونس هو الذي جعل الشمس ضياء والقمر نورا أمريكا الدولة وينظر أرض نورا ينظر أهم Now, أمريكا فلما أضاءت ما حوله ذهب الله أما لما أضاع أتلمها أنا بني كيكيري دون أتيك ويا ذهب الله بنور شيئا سيتمر في ذكاء هنا أنا يقول كذاتي إذا يعني لك إيه نكون يلا وعندك وكاكا إذا من إيه تزوي لنا كوزي من هو دولة كوزي كوزي كان كاجا وأنا كان ما كان إيه

بما لا يسمع إلا نداء كر سندكم منهم لا يتكلمون أما لا يعني القرآن أما أنت لا يدون من ونك غير عشرة نعم يد لنا ومثل الحبة التي أنبتت سبع سنابل أكيد إجابة لي أنا مجاكا كان مثل الذين ينفقون في سبيل الله كمثل ايه حبة انبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضعف لمن يشاء والله واسع عليم مما كاكا ومن من كده من يا سبين كان وان أتاك كده من تيرو فاتم they're going different into a proper role. Each one, láàrin gbọ́ngbọ́ àpapọ̀ náà kó lẹ́nu kọ́rọ̀ onílà náà wọ́n gbọ́n yẹn wọ́n bẹ̀rẹ̀ ẹgbẹ́ wọn yìí lọ́rọ̀ tó ìtú ìwé wọn ni lẹ́nu àwọn màá àlọ́ ìtọ́jú wọ́n fà àlọ́ ìtì dání kú ọwọ́ mi ni tó bá mi ká ṣe ṣe ká ẹnu kó sọ́rọ̀ mìíràn rọ́kà àtún fi gbé mi yá kàmí àti rọ́kà àtún ṣàgbà sọ̀nàgbélá fi kólé fi kólé sọ̀ngbélá tó ní àti rọ́kà á kó gbàgbé rákà ọ̀gbìn gbogbo àná yé èyí ti dé mọ́rí lọ́gà ní tó sẹ́wọ́n rákà á sẹ́wọ́n rákà á mọ̀ each one na yẹ 100 raka a á ọ̀ èkó lọ́ha lọ bí mi tó sí jẹ́ ya èkó yìí ilé àwọn akọ ọ̀gbọ̀dọ̀ seven ومثل القلب الذي يبحث كو أتي تجي bákan náà ìrètí kó ẹ̀dá wọn náà ń di ọmọ kùrán kó ọ̀hún ní ọmọ orí kọ́ máa sọ̀rọ̀ wọ́ọ̀ nígbà kẹsì ọkọ ọmọ yìí láti hàmà gẹ́nẹ̀ lè sí ọmọ ìlú ọgbà ọjọ́ kiri yẹn náà ká níta ní alẹ́ ọdún yàrá àwọn tàbí kọ́rọ́ yàrá wàá bí ìbùkú ọ̀rẹ́ wa jẹ́ kẹ́nà rẹ̀ dáhùn kọ̀rọ̀ bàbá mi wọ́n ti rẹ̀ máa ń kiri yá o wọ́n ń bọ̀ fún mi. wòṣìmáàr yà ń lọ sáàbà adé ní mo mo ní ara kàrẹ́ ní bẹ́ẹ̀ tó ń bí máa kó nípa mẹ́tẹ̀lẹ́ مثل الذين هم من التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا ya azuma ijab lema dama ci tawara ta yi yake ma mutum mallam ya yi da mutum mallam ya amala biha don ne yana da kudin koyo sai azuma ne ke sai jaki ran ke karkato ana ku ta yawo na sai jabu a ku ta zai ta fasar min nan an yi zuwa ko mata yi nan da ruwan zuwa nan so example ìyàwó gbìyànjú náà ni. lọ́sùn báàg àti wọn lè jò jáwé ìsì kó eré ìsì ọ̀nà àkàm ní ìlú ọ̀nà ìgbà ní ìdí kọ̀ọ̀ká owó kìí ṣe ọ̀nà ìdí ẹni mú fún ìtàn náà náà undergo chemical change not physical change. ẹgbẹ́ náà chemical change ní ọ̀nà physical change. physical change or change wọ́n wá lè máa ń yàn àkàkàn change final one time one time for a two question wàá ká nínú ìgbéra mi yóò ká nínú náà wà nínú ìyẹn náà oṣù òyìnbó pé ó bẹ̀rẹ̀ nínú àdúrà wàá kókó àyẹ̀wò àná ọ̀bẹ that in crystal sign ọ̀rọ̀ kó to crystallize the very pure àwọn ẹ̀rọ yìí iṣu gbọ̀ngàn náà nìyẹn wàá ṣe lè tún dọ́ ẹ̀nà wọ́n ti náà yẹ kẹ́rù physical change ọ̀rọ̀ kó and chemical change wọ́n sọ máa bọ́ra àwọn òkú nínú wa nìyẹn example ẹ̀ nílò àmì ọ̀ṣà ọ̀ṣà máa kí ní tẹ̀lé ní àwọn ètò ẹ̀fọ́ ẹ̀fọ́ owó rẹ̀ àwọn oníyẹn pẹ̀ wá kú ní oyún ọdọ̀ fúrẹ́ṣọ́ nà wọn obìnrin ìwé ní chlorophyll sáfẹ́ mi ní nà ọ̀nà ní kò gírì àwọ̀tá àbùdá owó ní pẹ̀ ní àbájúkọ́ ẹ̀kẹ́ kó lọ́wọ́ àlẹ́ tẹ̀ ẹ̀ kú wọn bọ̀ ẹ̀ ẹ̀ ọ̀kọ́ ẹ̀fọ́ rẹ̀ ẹ̀tọ́ ọ̀kọ́jọ́ tààrà àti ọ̀ṣọ́ ká ẹ̀rọ ní ọ̀wọ́lẹ́ wọn lọ́la kọ́jọ́ tààrà ọ̀ṣọ́ ká ẹ̀kẹ́ ẹ̀ sọ̀rọ̀ àwọn ọ̀kẹ́ ní káàkiri ní lọ́ọ̀kùnrin wà rẹ̀ ọ̀gbẹ́ni mọ̀tò àlàáka dórí bọ̀ mẹ́sàn-án fọ̀tún ìwọlọ́rọ̀ àgbẹ̀bẹ̀ sọ́ọ̀tù hajj make a man sure of them in the God was doing it. In the name of the woman in doing that, if anyone is a woman, it will be vote around as the no one, she will go and know. When you are looking back, and then you can see, when I reach them over, I don't know what about in creative things, and you know, they will be so. It's a woman who is getting, look at man, يسلب من الجباب شيئا ما يستنقذه منه إذا لا يعرف إذا لا إذا لا فهم أن من الدوالما إيه يقومنا كلام الدوالما is very modified only in bunch of them doing well modified is modified that has very echo mountain project is go only only modified mouth part mm. you know no one comes out Even you not end up with hole, chemical change. And chemical change, you, know, you can't return back. Or could possibly call one dog. Hmm? Where go and call? Example. Ẹ̀rọ náà ẹ̀ máa ń yan tó fa kọ́mọ́dìsì ọ̀nà àdáwọ̀ ẹ̀fọ́ ẹ̀mí ìdọ̀ kẹ̀dọ̀ fàtàlù fún ìpínlẹ̀ hmm? ẹ̀rọ náà ẹ̀fà ẹ̀yẹ kọ̀ọ̀mọ́ni ẹ̀nà kọ̀ọ̀mọ́ni. àwọn ẹbí mẹ́wàá ní ìlẹ́kùnrin akùnrin akùnrin àmọ́kùnrin kó ọ̀nà ní gbòòrò ọ̀kẹ́lẹ́ ìyọ̀ká òkú ọ̀ṣọ́ṣọ́ ẹ̀ka ìyọ̀ká ìtumọ̀ náà sọ báwo bá káálù wọ́n mọ̀tìlú ẹ̀rẹ̀ nínú ọgbọ́sọ̀ wọ́n. wọ́n ankabut àti ìjábùlẹ̀ ara hàn ní mẹ̀sán ìrírá ni. wọ́n mọ̀sálẹ̀ àmà wọ́n lọ́ọ́ sọ́mù àtọ̀rọ̀ náà ìkẹ́kẹ́ ògbóyìn dògútọ́ òbútọ́ wò ó mẹ́ǹkì bẹ́ẹ̀ ayé àwọn ẹ̀kọ́ òbútọ́ wà kàwé rẹ̀ ẹ̀yìn àmọ́ bẹ́ẹ̀ ní ìdáyà wọ́n ní ọ̀tá wọn náà ń lọ chánchánu wọ́n ní ìdáyà àmọ́ ẹ̀kọ́ ìnáwó òbútọ́ tó kò ní ìdáyà àbúkì ìlẹ́kẹ̀ kó mọ̀nàtẹ́ẹ̀tì aláàánú kílásì ọ̀rọ̀ and dump. I tell you, people وجه and that's what you will, what علمتم سؤال من لهم آذان لا يسمعون بها ولهم عين لا يبصرون بها والبصير والسميع أتعمى التي أتعماه ومثل الرماد الذي اشتدت به الريح أتي آه

هي كده اه كده بدلان كل نعم وماذا وشجرة الطيبة وشجرة خبيثة هم كاتين كهم كان لا إله إلا الله كان هنا كم استبليش أتوان أمريكا أطلبها ثابت كو وفارنها في السماء وإذا تكون Berit, especially the people, then Avanda, the Namanasana. Hmm? Mm-hmm. Then, كلمة خبيثة لا شجرة خبيث أنا هكا أولوك أن أقواب وشان أولوك أن رشم اثنين والماء النازل من السماء أكيد من كبير سنة من ذكر من نهره ní ìmọ̀kànnì ìyẹn náà ní ìmọ̀kànnì náà ìyẹn náà ní ìmọ̀kànnì máa káwọn mi ká máa káwọn mi ká please ìdórí àrùn náà ẹ̀ please ìgbẹ́rẹ́ náà níbi nǹkọ́ ìdórí rẹ̀ wá ẹ̀ ń gbó wọ́n ní ìyẹn lọ́wọ́ ìdílé rẹ̀ náà ọgbà wà àṣẹ́tìní aláwọ̀láwọ̀ múlẹ̀ mọ́tàn ọ̀gánátẹ́n لمثل المشكات التي فيها مصباح بقول أفرا كان يدوبوا أونيفايد مصباح إن كتب عينانه ومثل الجلو يتبان الله من السماوات والأرض مثل نوره كمشكات المشكات فيها مصباح المصباح زين فيه زجاجة كوب كأنها كوكب بري الزجاجة زين كيف الوضع قرر ايه تو من ṣé mo ní nǹkan ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ yìí ètò ìdílé mo ní ẹ ẹ kẹtẹ ìdílé ìdílé mo náà á nyẹra ẹ náà àmọ́ mo ní mo nyẹra ṣùgbọ́n náà ọ̀tá ọ̀la. wọ́n fọ̀ náà iṣẹ́ ara àbọ̀kẹ́ ẹ kò sí ayé láì ọmọ mi practical news mo ní náà ọ̀hìn dàmí this triangular prism dàmí àmì mi dàgbà kú ìjọba máa yọra. kó yawa لم تمسكه نعم أول ما جاءنا ده لم تمسكه نعم نور على النور واحد يجيلي بنوره ما يشاء سبحانه وتعالى It's light upon light not light upon fire أو يكون والأب المملوك الذي لا يقدر على شيء أتوريه من لايكا مملوك هي disabled أين يومين عين يومين والرجل الذي فيه شركاء متشاكسين أتي أغنائك كان أهني أعبي accompanying شركاء شريك لا شريك له on accompanied or associate ọmọ ìyá àbúrò wọn lórí ọgá ìdè ntẹ́hìn rẹ nínú wọn jù wọn ní kò àyìnbó yìí wọ́n mọ̀kúsùd mọ̀kúsùd sọ́yì ìṣe ìwọ̀n náà bẹ̀rẹ̀ náà ní ọ̀tọ́ àrùn àrògbé ìlà àyàtò ànfààl kàbọ̀ rẹ̀ wọlé fún náà bí wọ́n mú wọn lọ́mpù wọ́n lè éèkì you attach importance to it, you give an importance. In ayatum Hassa. Hmm? Of the special and specific importance she she's attached to it. ويلخص ابن ابن القيم رحمه الله ابن القيم رحمه الله الى انه قال به ما على المسلم ان يفعله اذا هو باب تزكم منكم لعلاج قسوة قلبه إن عين سوي عين عين كيار عين مقوع عين ينقطع عينين بالقرآن قرآن القرآن يكيهن سوى قلبه فيقول ابن القيم الجوزي بكى رحمه الله ملاك ذلك أمران أتوتم لنا إلى الرجل أنا بيرما أنت أفهم أن تنقل قلبك من وطن الدنيا فتسكنه في وطن الآخر أنا وكا أياو تنفعن شاموني إن إهمم ويقول شاموني يقول إهمم شو شوكنا فتسكنه دي شوكنا السكنة شوكنا إيه تاري إيه أه إيه أه أه yìí ni wọ́n rọ mi ìskúwọ́t àìkẹ́wọ́ èdè ikú ẹ̀yẹ ìfẹsẹ̀ ẹ̀hún sí mùtàkọ́ balabini kúlẹ̀hún alàmàánì kọ̀ọ̀án àwọn ọmọdé bẹ́ẹ̀ wíwí kí àbítún kọ̀ọ̀án tọ́kọ̀ ẹ̀yẹ tún kọ̀ọ̀án dání wọ́n tó di láìha bẹ́ẹ̀ lọ́mọ̀ká ayáwó ọ̀ọ́dẹ́tẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ha bẹ́ẹ̀ mi kọ́ ọ́ وفهم ما يراد منه بولي إذن كيس كاينا وما نزل وما نزل لأجله أكثر من جوائن وأخذ نصيبك من كل آية نزلك أبدا نوع كان يريد التعاون أنا نوعا لازم أفهمني وتنزلها على داء قلبك دين وليس شنوعة من bí tí ó yẹ kẹ ya ọdọ ọkẹ ọkwan ní ọmọkwan fẹyà nílò ti ha yìí ayá alàdá ìkọl bari olùkọl bẹẹ nìlá àwọn bari alùkọl bẹẹ nìlá ọkà àwọn ọkọ ẹwọn ẹ nọ ìdí ìwé rẹ bí ìwé rẹ náà iná ọkọ àti òun ìtumẹ yà wọn ọlọ ọba àti ọkọ náà yẹ. a care a large of those who remain only those who one is a retirement. Allahu alam. Ọkà ọgbọ́wàn istishaaru azamatullahi azza wa jal. Istishaar ṣòro lórí fíìlì ẹgbẹ́ náà ní ní ìjẹta ẹ̀mú nínú yìí. ويخيلا ومعرفة أسمائه وصفاته دولة قصد عليه أسماء الاسم الموجود وصفات التنفيذ الموجود وتدبر فيها بورثة وتشتري وأقل معانيها بيو بيو دوايا زيت منه دونك كي الرحمن يقولك أكا الرحمن وعاك الله ومتى الله ويوم دي التعليم الله منه المعبود يحكى عليها يألف آلهة إله الله بمعنى عبد آه، الله هو المعبود Hmm? Now I was young, only remember. Then I had been doing this, which was going to tell come and hmm, I died home. Only and I could come around. I am going to again. It's one hundred. It's just one million and ninety-nine times hundred. Subhanahu wa ta'ala. And we could find only the way you are already and running another car on exactly. إغناهم وتقرار هذا الشعور بزيادته في الهلاون في القلب هناياه وسريانه إلى الجوارح لما كيفزناه نعم بجن واو دهب جنجي واو السم قرن لتنطق عن آه لتنطق عن طريق الأمل بما وعه القلب من دعوة دعوة إن رهيكه jòlí ọ̀yẹ́sì mú kọ́rọ̀ ẹnjẹ́ náà ìka ìwà ahù kọ́ì ẹjẹ́ náà ìwà kọ̀ntẹ́n fòlíwà bálíkù ha wà sí ìdídò ha àgbókà ayà ọ̀nọ́rin òmìnira ẹnu dọ́rọ̀ dọ́rọ̀ ẹnu ìdí ìdí masábàtì jòlí ìdíhì ọ̀ àtìgbà rẹ̀ wọ́n á sọ nìka ẹ̀ẹ́dẹ́wọ̀ sójà fún ìgbà sójà. sẹ́dùkà kó bọ́ndùkà ọ̀nà ọ̀kùnrin ẹ̀yẹ ẹ̀rọ ní ti bọ́ndùkà ọ̀nìrẹ́ ẹ̀ náà fàfọ́n sẹ́yìn àgbọ̀ká ayéfa fẹ́yìrọ̀ sọ́lá sọ́lá ẹ̀já yàrá sẹ́ni ẹ̀hìn ẹ̀jẹ̀ ọ̀nà ọ̀rọ̀ ẹ̀sìn so bọ́ndùkà ẹ̀ẹ́dàmùkà yìí ọ̀kẹ́ ẹ̀yìn ọ̀gọ́ ọ̀gọ́tà lọ́ọ̀rù náà káàpì náà ọ̀nà ọ̀rọ̀ ẹ̀yìn

ilé anábẹ̀wẹ̀ ilé ìwé mọ̀lẹ́ yàtọ̀ súnmọ́ nkẹ́mi yìí àìsàn ètò ìsìlám ebi ẹ̀yí dẹ̀wọ̀n ọ̀nẹ́ ọdẹ mọ̀ mọ̀lẹ́ ọkà ọ̀rọ̀ ìyàtọ̀ àgbàlẹ̀ ha àlùmọ́tìmọ́ ìjókòó mọ̀lẹ́ yàtọ̀ ìsìlám tọ́ lọ́mọ ní ilé rẹ̀ tọ̀rọ̀ wọ́n ti ọ̀kyẹ́ mi ìrọ̀tẹ́jà fàkọ́lùbù dáyà nà dẹ́gàhì wọ́tọ̀wọ́dọ́ àtúnáṣàhù lẹ́l dɔw karisi dɔw kɛmɔni ci u b'o na ka ɔnɔ na ban bɛ jate o mun wa fa dɔn ati arkana ho le sabi el alim dɔw wɔn lɛtɛ a bɛ wɔn wɔn ye u b'o na ka ma ɔn dɔw wa dada khushu an li rabbil awwalin wal akhirin dɔw daturu an wa bi yi mu na ka na o mori zai an pa ta ni na tulo na ni fa min zalika وإنما من ما جاء من أسمائه الكثيرة وصفاته سبحانه عندما كعبا إن لهم هنا قرروا أتفجير المري أين وعن فهو العظيم أبو كلهم أنا العظيم أمور المدن رحمة المهيمن منه دي أولين نجعل سبحانه وتعالى أجل مزعما الله من ولم يتشهر من قادر فوق عباده المهم wọ́n lè kíkẹ́ ọmọ mi ní àwọn kàkà ẹ̀mẹ̀ ẹ̀mẹ̀ ọ̀hún mi dọ̀mí. wáyé kọ́mílà wáyé mi sọ̀rọ̀ ní kọ́mílà ní wọn mi dé anakisari ọmọdé mi mọ̀tò àlọ́ ọ̀kà àgbàrá ètò mọ́tò mi wọ́n náà kàwé أنتم تهلكونه أم نحن خالقون خالقون يعني لك كان هو علم مرمي زمنك لا يشاءكم ايه ومدهنا تعالى وما نحن بمسلوقين على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون wannan nan ji ne wuri ya ki san yi ga na wuri nan ne e da ba jasa bi ya wa na da hota Allah da ya mun da hota wannan wuri ya da ma da ka en wannan wuri ya ìjọ máa dá ìka ojú òjì yẹn west card dáre kì í yẹn àmì ìyẹn máa ń kọ́ ọ̀pọ̀ ọmọ ọgbọ́dọ̀ báyìí ìjọ òjì yẹn mú un dáka ẹ̀rọ ojúlùmí ìyáàgbé wọlé kẹ́kẹ́ ẹ̀kẹ́ náà láti náà lẹ́yìn àti àgbórúkú lọ́dọ̀ mi ẹ̀yẹ́ lẹ́yìn ìfà wọ́n máa dáhùn ní ìlú òkè ní kí ní ìrìn àjọ náà dé àná àná bẹ́ẹ̀dẹ̀ wà fún àkọ́ kàmá bàárẹ̀ àtẹ̀rẹ́ àgbọ̀nù wọ́n mi ṣe àkọ́ńtò ọ̀dọ́ ìṣe àwọn àtúntò fún àkà wọ́n èrò kan wà ní ẹ̀rọ mọ́ni náà mọ́ni náà kẹ́ wọ́n mú ní ètò tó nǹkan ẹ̀rọ náà yẹn lẹ́yìn náà ilẹ̀ ọ̀hánà náà yẹn lẹ́yìn lẹ́yìn yẹn àwọn àwọn náà kìrìtì àwọn ọmọ ọmọ yìí ní wọ́n kìrìtì náà wọ́n mi ní wọ́n àfàrà ẹ̀yìnkì náà tẹ̀mọ̀rọ̀ sùn àní kọ́ ìrìn sùn wa ọ̀rùkọ́ ní wàá kọ́ ni wàá gbọ́ àgbọ̀ ọ̀pá ló kọ́ àtàrò ẹ̀yọ ahọ̀. àǹtùm tẹ̀síra ó náà ó ànàmù ìbàrẹ̀ ẹ̀hún náà àkyerẹ́ ọ̀nù àyẹ̀mọ̀ lọ́nà ṣọ́ ìlẹ̀jẹ̀ ọ̀gbọ́n ọ̀hún tọ́ọ̀mà orí mi mo níbi mẹ́ kàbámà owó mi dé o. Bẹ̀sẹ̀ màá wọ̀ nù ẹ̀ ń tún nìkan kan lọ́wọ́ mi. Sá wọlé tí wọ́n wà lọ́nà fàwọ́ tó tẹ̀sọ̀ kàwé mi. Dọ́kọ̀ àná dọ́kọ̀ àná ìtàn ìgbẹ́ orin ẹ̀rọ ìgbẹ́rẹ́ ọ̀yọ̀ ọjà ẹ̀rọ nù. Ó èrè ọ̀run àbúrò yẹn bal nahnu eh mahrumun gbogbo ibi ní ìlú kìlọ̀ màgbé mìíràn ayé tó ní ẹ̀wọ̀n tó náà ní àfọ̀rọ̀ ìtumá àfọ̀rọ̀ ìtumá mímá àlẹ́bí tẹ̀sùrùbù àǹtum àmìlẹ́dùnú mímá lẹ́gbẹ́ àmìlẹ́mọ̀lẹ́. na nagete ọ̀yọ̀kọ nagete anyáwó ni bẹ́ẹ̀ lọ. so ọ̀sán náà yẹ ẹni gbogbo ẹni gbogbo náà kóníkì ọ̀bẹ́rẹ̀ ẹ̀rọ̀n mìíràn ọ̀nà ìjára àwòkọ́ mi ní gbẹ́gbẹ́ ní ìlú ọ̀tọ̀ ọ̀dọ́ wọ̀ṣẹ́ àbùnú ọ̀mọ̀ṣùwò kótóla àṣùwọ̀n ìlú aláàrùn àtẹnuwọ̀kọ́ ìlú ìbàlẹ̀ ìdàkọ̀wé káàbẹ̀ káàbà nàkàtàn bẹ́ẹ̀ tètè bẹ́ẹ̀ kàwọn bẹ́ẹ̀ àkọ́ ìdánilẹ́ mọ́lẹ́ ìyẹn náà àkọ́ ni bẹ́ẹ̀ àkọ́ ìwọ́n má ẹ́ wọ́n máa kọ́ ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ làmú ẹ̀rù sọ́kọ̀ ẹ̀rù kẹ́ ọ̀bọ̀ wọn ní ní ẹ̀ka ni ọmọ aláwọ̀ ọmọ mi ní ṣọ́gbẹ́ kọ́ ọmọ aláko mi rẹ̀ ọmọ àwọn ọmọ aláko mi ní ìgbọ̀n ìyá ni ó ń bí láwọn ẹni máa mú عليه له ملك السماوات والارض والله على كل شيء شهيد ان الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لا ياتون بروح kala mu azabu jahannam abe na ma mu ɛni mu ni bó so wà bó kò bó náà mú kó mú ní bẹ́ẹ̀ kẹ́rin mi sọ bẹ́ẹ̀ o kí sẹ́ dá mi nǹkan náà dé o ní kẹ́ jahannam mu ni bẹ́ẹ̀ mo ní ìmọ̀ náà kàyé bẹ́ẹ̀ o tu wẹ̀ náà náà wọ́n kà á wá yẹn ni náà kà á yẹn bá wọ́n yẹn ni mo ní kà èyí ò yẹ kó ní náà wọ̀ ni bí mo ní kó ní náà ni ọ sọ́mọ́lì jù ló mú ìpè tọ́pọ̀ wá mi إن من فتى من الذين لم يتوبوا ولهم عذاب جهنم ولهم عذاب الحريق أي جهنم كان حريق ولا يلعبون منه فكرة إن بطش ربك لشديد ملك وإذا لم يرى أخوين أعمل معي إنه هو يبدئ وهو الغفور صعب أن جاء من الجيل الجيل بالعرش فعال هل هداك هل هداك هديه فرعون إليه فرعون هرجع مدرين أما بل الذين كفروا أما كفروا من إيكي إليك لأي كاكا كبير هلاك وذاك كاكا وذاك ألا أهكو إنه أهنا نرى بعض awa in awa boko akwara ne ba da bai kan da ne ga mu ce ba awa mu ko ba mu ran ne ba da yau na ho la ho ko to mun je ne ga ki da da ne ko ai na ka san ka wuce amma ka eh ba ne ne kan ne ko wallahi mu wa eh بل هو قرآن مجيد في لازم ọmọ yóò ka ọ̀rọ̀ náà tó mú ká ọ̀rọ̀ ká máa ń lòwá ẹ̀wọ̀n àti samud hmm? tó mọ̀lẹ́yìn mọ̀nà aljabar aljabar ọmọnà náà ká ọ̀ni ọ̀sùkátà ọ̀rọ̀ àmọ̀lẹ́ jabar jabar ọ̀ni ni force the enforcer èyí tó kò lè fi ọ̀rọ̀ náà kò ní sùn. <laughs> ẹni dẹ̀bọ̀ wọ́n tó borí ọ̀rọ̀ náà ojú kọ̀ọ̀rọ̀ wọ́n nù wọ́n nǹkan kan rẹ̀ ojú kọ̀ọ̀rọ̀ rẹ̀ rà wọ́n nǹkan kan rẹ̀ rà ọ̀rọ̀ rà ojú kọ̀ọ̀rọ̀ kàrẹ̀ wọ́n nǹkan kan rẹ̀ kàrẹ̀ wọ́n nù ní ẹ̀mí yìí àlùmọ̀tàkàbọ̀ ọmọ ojú náà èyí nù èyí nù bí ọ̀rọ̀ ìgbé akẹ́mọ̀ wọn nù ọmọ ojú rẹ̀ ọ̀nà mọ̀nà láǹkà fọ́kàtà ọ̀hún yóò ní ìfúnnà sílẹ̀ káà kóńtó múni wọn àmì àwọn alkawi múni ọmọlá ọkàtà alkọlọrọ múni náà ká ilé àná àmì bíi àná wọ́tọ́ mú kàtúrà ní kẹtẹ́ mu alkabi múni náà bẹ́ngu alimuta al múni náà ká ọ̀nà ọgọ́dọ̀gọ́dọ̀ wọ́n rí nítorí báyìí wọ́n gbẹ́ ملك من نجم كيجين هو الحي الذي لن يموت من الحيوان الكوميسي والجن والإنس يموتون تابع ترجمة إنس وهو القائل فوق عباده من النار أنا نكذب شعب برهانهم ويسبح الرعد بحمده ولكن الآن لك أطعناها أو ينار eh aban anan tasbihi wa muhi ko mun yawo wal malaikatu min khifati malaika ne ko eh, dan ina muhammadin sallallahu alaihi wasallam azizun zantiqam umuri malaika ana aziz sai aziz ana ko abu rujata ko aziz izza تضليل الضيق قطع نار وذو انتقام من الله سيف الزنجن سمونه عن المتومين قيوم لا ينام قيوم من نار بأكمل ما قام صلاة وسع كل شيء علما ومن عميراني لأن كل بلاد بلاد ya'lamu kha'inatal a'yuni wa ma tukhfi sudur abi in yana kaka kha'in eh yana kiriya kwaru eh amma yawa wa ma tukhfi sudur atufana ta ina yi وقد وصف ساعة علمه بقوله أمني رجوي أيضا بمضم أيهم بمن الجوان بقوله لا يمكن ملك أكثر وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رتب ولا يعجز إلا في كتاب مبين وعنده لترئيه مفاتيح الغيب àbí treasure of oil is a matter hidden knowledge àbúrò ní ọkẹ náà ẹ jára alágbèbá ẹ yẹ ẹ náà rẹ ìlà àwọn ẹyẹ mọ ni. عبد الله بن عباس رضي الله عنه رد علم ان حديث انت اك مفاتن وقال بشيء حلو كون انا رضي الله وانسى سورة اللقمان رابع ومن سبحانه وتعالى ان الله عنده علم الساعة آه. وما تعدل نفس ماذا تغسل غدا وما تدري نفس بأي أرض تموت إتنال جفاء من أنزم هذا نمبر 1 نقول نحكي ما يشعر كهدي من أنا ما 2 ونقول إيه إذن ولين هذا كو ونقول نحكي ما عبد فاين ينقو بيلي كي جاري غازو ولي أوكي غازو ونقول نحكي ما أتمنى أن يزاو إليه ونقول نحكي ما ينقو

ukhuwanan sanlam dan en zama yanka yin da su tu subhanahu wa ta'ala so wani claim wani eh? of these five ah, kuma ne wa ne daga kai malam lafiya ne lafiya wani hannu ɗan wa'azo na wa'azo ina haka wani ne doka ta wura ne da ce na ranar da na zama da haka tsaya sana ka ka kare wani zuwa ne a shani hospital na hukaci a shani hospital a wani sana abu wani kristian ta annabi zama da ta'ala aka amince na fatan da bai zama ta'ala na yawon wa'alamu ma fil barri wal bahar don wani ya abu suna kawai ke a tsunami ولا تسقط من ورقة إلا يعلمها all possible kari kunya ina abdaha non ìmọ̀tọ́ ẹ̀rọ yẹn lè all possible kọ ayé kunya họrọ bẹ́ẹ̀ ju akọ̀mọ́ yẹn wọlé ahabatu fẹ́jọ́ lọ́wọ́ àti láàrú àbísí ìlú ìwé náà all possible kọ ẹ lọ náà kunya na ní mọ́ ọ̀rẹ́ ìlú ẹnkúrikọ ọmọnìyàn yẹn wọn àrọtùbù ẹnì sẹ become fresh bẹẹ káyọ sísẹ bẹẹ fresh àkọmọlì yẹn wọn àyà àbẹtù ẹnì sẹ nara ẹ ọ àbẹtù náà bẹẹ nìkùnú náà ọ bẹẹ nìkùnú ẹni relegated relegated league ọ àyà àkọmọlì yẹn abandon àkọmọlì yẹn ìlànà kìtàlù ní bẹẹ dèmí nìkọ ẹni lẹ́yìn náà fún ọ̀rọ̀ náà. ومن عظمته ما أخبر أن فيه بقوله أرى إني ويتشتع دمام الهين إن هو مثال إن جناك أمرتا أوكا أبات إيمان وطا بقوله لريكم سبحانه وتعالى أوكا وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه وما قدر الله حق قدره ولك أعظم النار رأت دي هو مريد رأت مجمون النار رأت دي اليوم هو مريد أيوكو يوم النار مجمون رأت دي سمو مجمون يوم مريد سبحانه وتعالى دي مريد والأرض جميعا أعبدك هنا، الهنجر أبدا قبضته يوم القيامة إيه؟ والسماوات يوم القيامة الله سبحانه وتعالى أعبدك جدا أعبدا من مطلوبي كارا نقارة نوهم أبدا كارا وكوكوه لأن هو من الناس majhul ko bari kan wa ce koko a yi don kara koko ya ban ya wali wa salihin ko yanzu kan wa kara koko yi ban da mun gani mutu ana قال رسول الله صلى الله عليه وسلم يمكن هو كمان ما دار منها يقبض الله الأرض it is murya kara kukuwa wa yadda samawat sama domin ya tara da ya mini tun waran sama ya ko domin ka yi anal malik ni ka yi ina wujinoyi ainihin mulukul arzu ilé mi tẹ̀sí agbóyè tẹ̀sí wọn tẹ́ni àtẹ́tẹ̀sí wọn ara àkàrà kókó wọn. kó oríkà mọ̀wé nínú ọ̀tún ẹ̀gbọ́n máa yọ àjẹnà mọ́ ọ̀rẹ́ ìyá ọ̀gbẹ́. Eh? subhanahu wa ta'ala ọkà wẹ̀tẹ̀bàdà eh, alfuwad ọkà àbírin eh? àbírin dàbà ní pẹ́kọ̀kọ̀kọ̀kọ̀ wẹ̀yàrùjẹ́ fòkọ́d dáa yà dẹ́gà ẹ̀ ń dẹ̀ka amúl fi kí musa aleyhi salam bí wàá ṣe bí wàá rí rẹ sọ nínú ìtọ́pàdé ìmọ̀ọ́sẹ̀ àwọn ẹ̀mọ́ wọn rẹ̀ lẹ́mà kọ́lá inú náà ló gbọ́n sọ́rí kàkà ọ̀rọ̀ bí arìnrìn àwọn zòrò ìrẹ́ fọkọ́lọ́lá làǹtarọ́ ni wàlá kẹ́mi ń zòrò ìlànà jábàrù fẹ̀yìn ní tọkọ́ wọn mọ́kẹ́ náà fọ́sọ́wọ́fọ́tọ̀ àwọn ọdún yìí. فلما تجلى ربه للجبل جعله دكا وهر موسى سوقا قل يقول لك ربي يقول أرني أنظر إليك ومجي جن ليودي سمع الملوك فأقول وكلم الله موسى تكليما ومجي موسى كريم ọ̀rọ̀ kó àlẹ́bùn sọ ma àwọn ọmọ ìyá kàlẹ̀ ọ̀nà wà níbi kò ní ọ̀nà àwọn oníjà àfọ̀nà kó àlẹ́bùn sọ ma pàṣẹ ọmọ nìka ẹbí ọmọ yìí wà kàlẹ̀ ọmọ àwọn yóò ní kúrò òun ọkọ ọlọdẹ mọríkà láǹtàrọ ni zéèrè ìlú tìǹtìdé wọlé akínyanjó ilẹ̀ jẹ́bọ̀l àmọ́ kẹ́mi. ويتبنهم فمن استقر مكانه ما دتويا ما تيا اتيا ما ولا تبنن لا تبنن يمكن جن فسوف تران وين مولين فلما تجلى ربه للجبل جبل دتويا ويتبع جعله دكا لأتبع دسر قلقل فوقنا وخر موسى صعقا abin sadahir ne ta يعني جاء jabir suna kwata halamma a fafa kala inin tabbato ka tsumuri kai na fayyoyi na isan yau na kwandon nan da wala abin da kuma suka nuna wannan yin ولما فسر النبي صلى الله عليه وآله وسلم إذا النبي فسر جم تفسيره aya nù hajj aya kọrọ aha dọkan wakọọlọ bi yẹ di ha kẹfẹ dọwọbi dọkan dọkẹ.